الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن والاه dáwọ́pọ̀ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó kọ́dà ìmú kí a tún lè pàdé lórí ètò lẹ́nu abẹ́nú àmì ọ̀rọ̀ ọlọ́run kò jọ gbogbo tí ń wà lórí táítàlì kí a mọ̀ṣá ṣe fún ọlọ́run lórí táàfẹ́ lábúrú táítàlì kí a náà kò jọ mọ́ṣá làwọn bí ọlọ́run a tún wa kó ìfaradà lórí ibi tẹ́wọ̀n mọ́dọ́nù tó dé yìí ìfaradà wa orí ìdùnnú ló máa ń kẹ́yìn rẹ̀ gbogbo hmm. gbogbo tẹ́ máa wá láyé náà máa ń ṣe faradà ni ká tó wá sọ pé orí tó tóbi eléyìí tí àwọn kan rẹ̀ lọ́dọ̀ ọba dẹ́dà kó jọmọ́ ṣe léwọ̀ wa níbàámu pẹ̀lú ìbéèrè tí atọ́kùn sọ pé wọ́n tẹ̀ ránṣẹ́ òní wípé ìjẹ́ wà nínú sunnah nebà Muhammad sallallahu alaihi wasallam kéèyàn ó tẹ́wọ́ kéèyàn máa ń ṣàdúrà á rí i pé ó dàbí pé ó jẹ́ nǹkan tó gbajúmọ̀ dáadáa àbí tẹ bá ní tí bàbá ń ṣàdúrà fúnra wọn tó ti ẹ jẹ́ ká àdúrà hmm. ó dágbà pé ẹni tí ó wà àdúrà báwo ló ṣe dé èwo ni súnà gan èwo ló bá súnà mú nẹ hmm. eléyìí tí ó dára jùlọ kò ní pé ká tẹ ọwọ́ hmm. tábà ń ṣe àdúrà ó jẹ́ nǹkan tí ó wà nínú súnà eléyìí rẹ tó dẹ̀ ń tó dẹ̀ ń rẹra ẹ̀ lẹ̀ lẹ́ni tó ń tẹrí ba láti gba nǹkan lọ́dọ̀ ọba rẹ̀ tó ga tó túmọ̀ yìí pé mi àdábì dùá nínú etiquette of dùá ìṣesí ẹ̀kọ́ bá a ṣe máa ń ṣàdúà oníkéyàn ṣe kíni kí n tẹ́wọ́ rọ́fùlì àdéhìn ìjọ dùá ká tẹ́wọ́ méjì àkíyèsí kan tó kọ́ wà bá a ṣe tẹ́wọ́ yẹn gbogbo ẹ̀ náà ló lẹ́kọ̀ọ́ bóòlù ànábì ṣe máa ń tẹ́wọ́ rẹ̀ òní pé àtẹ́lẹwọ́ méjèèjì yìí á papọ̀ Ah. ẹ̀rí pẹ̀lú bíi tẹ̀lé àwọn èèyàn ní mọ́síláṣí wọ́n lè káwọ́ kọ̀ọ̀kan tí wọ́n yà ọwọ́ yẹn lọ́tọ̀ọ̀tọ̀ hmm. sókè nígbà pé ah, wọ́n fẹ́ gba nǹkan <laughs> lóòótọ́ ta bá náà nígbà tá a fẹ́ gba nǹkan náà àmú yàtọ̀ síra wọn ah. ẹ̀kọ́ ni pé ká jẹ́ kí àtẹ́lẹwọ́ méjèèjì ó ṣe kí ni kó hmm. papọ̀ kó wá wà níwájú wa níbàámu pẹ̀lú àwọn hadith eléyìí tí ó pọ̀ tọrọ wa lórí ẹ̀ àkọ́kọ́ ni àdéhìí tí anabi sallallahu alaihi wasallam tó ń sọ̀rọ̀ nípa ọba àlekè ọlá ṣe jíjẹ múmu tó jálá òṣèlẹ́tọ̀ wọ́n sọ nígbẹ̀yìn àdéhìí yẹn pé fún mazakara rajul yutilu safa ash'afa agbára yamudu yadayhi ila sama yamudu yadayhi ila sama ó tẹ ọwọ́ rẹ̀ méjèèjì sí sama àmàtà amú aramu wàmẹ̀lbásù aramu wàgúdìyà bil fa anna yustajaba lah eléyìí jẹ́ nínú ìfirinlẹ̀ kan wípé àṣẹ alẹ̀ tẹ́wọ́ tá a bá ṣe kí ni tá a máa ń ṣàdúrà ẹlẹ́kejì tá a bá wò ní yọmọ gẹ́sùwọ́tì bàdàr níjọ ogun bàdàr mọ́júmọ́ tí wọ́n jagun yẹn tá a nàbẹ̀ ti jáde ìkẹ́ àtọ̀lọ́lọ́ kò máa bá ọ̀kan náà sàhábà ó lánàá bí ó sùn mọ́júmọ́ ọjọ́ yẹn ó ní fọ̀rọ̀ ayé tùrú fi nísìlẹ̀ yìí fi àsìnà ilẹ̀ yìí ó ní mo rí láàrin gbùngbùn ooru yẹ̀mú duyadẹ́yìn ilẹ̀ sàmà tó ń tẹ ọwọ́ rẹ̀ sí sánmà wà á sùnà wà á sùnà sọ́ọ̀tù sọ́dìrì ì kà sọ́ọ̀tù mìrìjàlì ó ní mò ń gbọ́ igbe àyà rẹ̀ fún ẹkún tí ń bẹ ọba dẹ́dà ṣùgbọ́n láti rí i pé anabi sallallahu alaihi ó jẹ́ ẹni tó máa ń ṣe kíni tó máa ń tẹ́wọ́ àmọ́ àwọn ìsẹ̀sìnà kan wà exceptions kan wà táwọn èèyàn máa ń rò pé bẹ́ẹ̀ ni ìyẹn ni wípé ká tẹ́wọ́ nígbà tá a bá ń ṣàdúrà àmọ́ tí ìmọ̀ ń bá wà lórí mẹ́mbà kò sínú ìṣesí kí ìmáàmù máa ṣàdúà fún lórí mímbàrí níjọ́ jùmọ̀ kó wá ṣe kí ni kó wá tẹ̀wọ̀n kò sínú ìṣesí rẹ̀ kò sínú ìṣesí rẹ̀ ìyẹn túmọ̀ pé ìmáàmù lè ṣe kí ni ó lè ṣàdúà káwọn èèyàn máa sàmì àmọ́ òun náà gbọ́dọ̀ tọwọ́ lidhalika radda kathiru min afahadu rasul sallam ala sahabi yusamma bishir wọ́n pè sàdékà ní bishir gbàgbé kọ̀ bó Mirwan bí ṣe gbóni Mirwan náà bí ṣe gbóni Mirwan ó tẹ́wọ́ lórí mímbà nígbà tí ń ṣe àdúrà níjọ́ juma lórí kútùbà fàrọ́dà júlá min ashab rasulullah alayhi ọ̀pọ̀lọpọ̀ àwọn fàbítọ́ wà níjókòó yẹn wọ́n ṣe kí wọ́n rè jẹ́ ẹ̀tẹ̀ fún pé kò sínú ìlànà anábì sallallahu alaihi wasallam nínú àwọn tá anábì máa ń sábà ń tẹ́wọ́ púpọ̀ òun ni indal istisqa nígbà tó bá ń tọrọ omi ìyẹn ni pé tí ọ̀dà òjò bá ṣe kí tó bá ṣẹlẹ̀ wà inda istisqa àbí ńgbà tómi bá pọ̀ ọ̀pọ̀ omi pọ̀ ó wá fẹ́ bẹ ọba dẹ́dà pé kó ṣe kí ni kó bá wọn dá omi yẹn kiri pé kó dá dúró ìyẹn ni pé kó darí omi yẹn lọ síbi àwọn ọgbà oko sòtórí pé àìsọ pé kó dáwọ́ omi dúró so nípa hadith eléyìí tí ó gùn wípé ọ̀dà òjò ó ṣẹlẹ̀ ní Medina tí anabi ń sọ kótóbà lọ́wọ́ bẹ́ẹ̀ lárakùnrin kan wọlé ó wá bí ń ṣe ọlọ́run ó ní eré ń ṣe ọlọ́run àwọn dábàá ti ń kú nǹkan ọ̀gbìn tí wọ́n ti ń parun báwa bẹ Allah subhanahu wa ta'ala kó ṣe kí ni kó rọ̀jò fún wa fàmádà yọrọ sùlù sàlámì àdáwò ilẹ̀ yé ilẹ̀ sàmà ànábì lórí mímbàrí yẹn náà lọ́ba Allah ló ti ní kó tẹ́wọ́ ànábì sì tẹ́wọ́ ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́kọ̀ máa bá wọ́n ní wọn ò tí ì kúrò lórí ìdúró yẹn tí wọ́n ti rí ẹ̀sùjò tó ń súbọ̀ wọn ò tí ì jáde ní mọ́sáàsójò bẹ́ẹ̀ sì fi ń rọ̀ sallallahu alaihi wasallam wa ìkẹràmì lè Rasulullah tọ́lọ̀ ọba aláàfin ṣe ìpọ́n lápá àti ìjápọ̀nlẹ́ fànàbọ̀ Muhammad so òjò yẹn wá rọ̀ fódìdí ọ̀sẹ̀ kan kò wá dá ó wá tó di jimá míì tójó yẹn ò dá láti jimá tó lọ bẹ́ẹ̀ ni the same arákùnrin yẹn náà ló wọlé pé ya Rasulullah halakatil amwal wọn kọ́ta àti subul àwọn nǹkan oko tó ti ń bàjẹ́ so ojú ọ̀nà tá a máa gbà kò sí kankan tó ṣe rìn mọ́ ilé gan ti ń wó so wà má dá rasul asala yàda wú ilẹ̀ sànà ànábì tó tún tẹ́wọ̀ rẹ̀ síkìlì sísànà àtúrẹ́ hadith kan mi náà eléyìí tó fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé ànábì sallallahu alaihi wasallam ó ní inna rabbakum hayyun karim ọba tó dá yín olùpèsè ìjẹ́mú fún yín olùrè yín ó jẹ́ ọba onítìjú yastahi min abdi ó máa ń tijú lọ́dọ̀ ó máa ń ẹrú rẹ̀ á da ilé ìyàdá kẹrù ó tẹ́wọ́ sí summa yaruddu sifran kó wá káwọ́ yẹn padà lófìfo abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo ìràwọ̀ra fẹ́ wa ọba tó dá wa kó jọmọjà káwọ́ náà padà lórí fún un àmọ́ àwọn àyè tí wọ́n ti ń tẹ́wọ́ àtàwọn àyè tí wọ́n ṣe kíni tí wọ́n ti tẹ́wọ́ òun láti ṣàlàyé fún wa lọ́wọ́ tààlà tààlà. ní abẹ́ pẹ́ṣọ̀ yẹn tí tíyẹn bá tẹ́wọ́ tó bá sàdó àtàn tíyẹn lè fi ọwọ́ náà bọ́jú. kí èèyàn ó fọwọ́ bọ́jú nígbà tó ṣàdó àtàn lẹ́yìn sátìmínà sunnah kò sínú ìlànà súnà nẹ́bí wa Muhammad eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ rò wípé téèyàn bá ti ṣàdúrà tán ọwọ́ tó tẹ̀ ń kó sí kínní kódà àwọn èèyàn máa bá débi wípé tọ́mọ tọkọ àtayá ẹ bá wọbi táwọn èèyàn bá ti ń so igi wọn ni oyè káfátíà bóyá fọwọ́ tiẹ̀ sí bọ́yàwó rẹ lójú yá ìyàwó wọn náà fi gbọ́kọ lójú kò sínú ìlànà súnà bídà ni àdádá lẹni tí ó sinú súnà nẹ́bí wa Muhammad èyí ò gbọ́dọ̀ fi tiẹ̀ bọ́jú kátó wá sọ wípé ẹlòmíì so ànábì tó bá ti ká tó bá ti ṣàdúrà tán ọwọ́ yẹn ẹ̀rí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò sí táwọn èèyàn kì í ṣe tẹ́ bá kírun tán nígbà míì àwọn èèyàn á máa náwó kan wájú wọ́n náwó kan báyìí sí kíbla wọ́n nà sí ẹgbẹ́ wọ́n nà sí báyìí ẹlòmíì lè ka kankan tí ó ti kí ni tí ó yóò á fi àtàpàkò ìfábẹ́lá méjèèjì yóò ti kí yóò ti fàlà aráǹdì ààrẹ tàbí kó mú ọwọ́ yẹn kó fi ra láti àtẹ́lẹsẹ̀ rárá yẹn sínú sínú ànẹ́bọ̀ lẹ́yìn sátìmí ní adájọ́ kò sínú etiquette ìṣesí àdúrà ṣíṣe nínú súnà ànábì sallallahu alaihi wasallam. jazakumullahu khair ibi tí a rè mọ ní ibi àwọn kòsàn wọn ni pẹ̀lú gọ́lọ́ a gbéra sọ níbi tí a ti sùn lánàá sọ́ọ̀tù tọ́ ha Quran twenty fún àwọn aráalé tí ọ̀fẹ́ máa bá wa ká ìgbà tí a ti sùn lánàá insha ìrìnàjò gbéra pẹ̀lú